pé ohun tó yẹ kó jẹ́ ìbéèrè rẹ ni wípé kí ló fà á tí gbogbo ọ̀nà tá a lè bá wọbẹ̀ fi há gágá. ó dà ẹsẹ̀ àwò. Hmm. sọ̀rí bó ti ń wo ìjọ life in Christ Evangel mission yẹn àga mẹ́ta kan wà àní ìtẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó lórí okòókùn wà sí níbẹ̀ tó ti ń gba ẹbọ tí olùṣọ́ àgùntàn bá mi délẹ̀ kò sì lè fi ṣeré rárá. ìtẹ̀ mẹ́ta. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́. sórí ìtẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn olùṣọ́ àgùntàn bá mi délẹ̀ kò lè ṣe kó má wò lẹ́ẹ̀mẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀yin wà náà o. Ah, ẹ̀mí mímọ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ohun gbogbo tó ń ṣe láyé mi ohun gbogbo tó ń ṣe nínú ẹbí mi àti nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ̀mí mímọ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ohun gbogbo tó ń ṣe láyé mi èyí tó ń ṣe nínú ẹbí mi pàápàá jùlọ gbogbo èyí tó ń ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ ó ṣeun olúwa fún bí tó ràn mí lọ́wọ́ dé fún bí tó ràn mí lọ́wọ́ dé fún bí tó ràn mí lọ́wọ́ dé ó ṣe é bàbá ó ṣeun olúwa fún bí tó ràn mí ah, lọ́wọ́ dé fún bí tó ràn mí lọ́wọ́ dé fún bí tó ràn mí lọ́wọ́ dé. Ah, O máa ṣe o Baba, Ah ẹlẹ́rù ni yóò ṣe. àkóbá olúwa mi. àga ẹ̀yìn ló ń wò yẹn tí olùṣọ́ àgùntàn Bámidélé kò lè má ro ẹbọ yìí àtọ̀pẹ́mẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. kàyéfì ńlá ṣé pé olùṣọ́ àgùntàn kan sì tún wà tí kò fi pẹpẹ yìí ṣeré pẹ̀lú kókó àdúrà sán dáadáa sí àwọn oníṣẹ́ olúwa dáadáa sí wọn lágbádá nígbà kẹ́yìn yìí wọ́ àkóbá má jẹ́ kí n tẹ̀ gbogbo ọ̀nà ni mo ti gbà láti lé olùṣọ́ àgùntàn Bámidélé kúrò nídìí pẹpẹ ìyìn tó fi sọlẹ̀ sórí ìwà mímọ́ yìí síbẹ̀ kò gbà bákan náà ni mo tún gbìyànjú wípé kí n sọ pẹpẹ ìyìn àtọpẹ rẹ̀ di pẹpẹ orin asánmọ lọ́wọ́ kò gbà bó ṣe ń wo Bámidélé yẹn ọ̀nà ọpẹ́ rẹ̀ pọ̀ gan-an ni o kódà kó kọ́ láti lo wákàtí mẹ́ta lórí ìkúnlẹ̀ nídìí àga ìyè tó fi sọlẹ̀ sórí pẹpẹ ìwà mímọ́ lórí pé ó ń dúpẹ́ lásán. kò burú tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣìlẹ̀kùn ìbànújẹ́ sílẹ̀ fún kí á lè tilẹ̀kùn ọpẹ́ àti ìyìn mọ́ ọkàn rẹ̀. àkóbá ó dàbí ẹni pé ọmọ olùṣọ́ àgùntàn bámidélé tí mo ń sọ̀rọ̀ rẹ̀ fún ọ wo sórí bọ́ba ti débi káfíìn àti ọ̀pẹ fún olórí oko kò kọ̀ láti lo wákàtí mẹ́ta onírúurú kókó àdúrà ọpẹ́ lóní bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé àwọn orin èyìn ìgbàanì kò kúrò lẹ́nu rẹ̀ orin èyìn olórin asámọ́lẹ́nu lẹ́ni tọ́mọ rẹ̀ kú lọ́sàn-án ọjọ́ kan tóun àti ìyàwó rẹ̀ ń gbáradì láti mú síbi ìsọjí ó <laughs> àkóbá ìṣe ni olùṣọ́ àgùntàn bámidélé àti ìyàwó rẹ̀ wọ́n tilẹ̀kùn mọ́ òkú ọmọ wọn sínú ilé bẹ́ẹ̀ ni wọ́n sì kọjá lọ sí pápá ìsọjí gbá àwọn dé pápá ìsọjí lọ́sàn-án ọjọ́ náà tí wọ́n ti òkú ọmọ mọ́lé tán lọ́jọ́ náà ọ̀làgbẹ́wọ́n náà wò nǹkan. máa wọn ó hmm, dá ìbànújẹ́ ńlá lẹ̀ fún mi káání. bíi ti báwo. Hmm, ìdí ni pé lọ́jọ́ yẹn gan ni olórí oko pàṣẹ wípé kí áńgẹ́lì ayọ̀ àti ìbùkún kí wọ́n lọ sí ilẹ̀kùn ayọ̀ ńlá tí èmi ò ní lè ti pa sílẹ̀ fún wọn ah! nínú ìdílé àti iṣẹ́ ìránṣẹ́ wọn olórí oko sọ pé irú èèyàn àti ọpẹ́ tí wọ́n fi ọkà ayọ̀ fún òun lẹ́yìn ikú ọmọ wọn ó ní ó sọ wọ́n láwùjọ àwọn onígbàgbọ́ tó wà lóde nígbà ìkẹyìn yìí ìdí nìyẹn tí òun olórí oko náà ṣe pinnu láti fi ayọ̀ tó sọ wọ́n àti ìbùkún tó sọ wọ́n dá wọn lọ́lá ní ìran ìkẹyìn yìí. olúwa mi bá ní parọ́ irú yìnyín sọ wọ́n láwùjọ àwọn onígbàgbọ́ lóde òní tóòtọ́ ṣé mi ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa sọ fún ṣé àwọn tí mo ti sọ agbára tí olùgbàlà wọn fi pamọ́ sínú ìyìn di yẹpẹrẹ lọ́kàn wọn wọn ò fìgbà kankan rí mọ́ wípé ìyìn tiẹ̀ ní agbára ju àdúrà lọ tí mo wá dà wọ́n sí agbami àdúrà asán <laughs> tí àwọn ẹni èpè tí àwọn ń pè ní ẹni èpè ń darí fún wọn ní pápá ìsọjí. So <laughs> nínú ìṣọ́ òru ìta gbangba àti ti kọ̀rọ̀ àwọn ìránṣẹ́ tí bíbélì ń fi gégùn lójoojúmọ́ wípé ìpè ní fẹ́ni tó sọ pé olúwa wò nígbà tí olúwa ò sì wí nǹkan kan wọ́n mọ èyí bẹ́ẹ̀ o síbẹ̀ wọ́n tún ń pariwo olúwa wí káàkiri ayé wò mo láyọ̀ láti sọ fún ọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìbànújẹ́ dé bá ẹ̀mí mímọ́ àti àwọn áńgẹ́lì lórí ayé wọn <laughs> ìwọ náà mú nǹkan. ìwọ náà tún dákẹ́ ni kò yẹ kó o dákẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti kọjá ìdákẹ́jẹ́jẹ́ báyìí nígbà tó jẹ́ pé áńgẹ́lì jagunjagun tó wà ní ìkáwọ́ mi èmi àti wọn orí ìrònú ńlá la wà nítorí pé àwọn onígbàgbọ́ ìgbà ìkẹyìn yìí wọn ò fi ìyìn àtọ́pẹ́ wọn gbẹ̀ wá níjà mọ́ wọn ò jẹ́ ká jà fún wọn mọ́ ṣe ni wọ́n dáwọ́ wa rọ ẹ̀mí mímọ́ kí la fẹ́ ṣe. Michael ẹ̀mí mímọ́. kékeré ni ìbànújẹ́ tẹ̀yìn ọmọ ogun ọlọ́run alàyè ní lórí àwọn onígbàgbọ́ ìgbà ìkẹyìn yìí ìbànújẹ́ ńlá gbáà ló wà lọ́kàn jésù kristi olùgbàlà wọn olórí ìbànújẹ́ tó wà lọ́kàn jésù kristi olùgbàlà wọn òun ni ti iṣẹ́ àdúrà asán tọmọ aládé ayé ìgbélé wọn lọ́wọ́ tí wọ́n ń fojoojúmọ́ ṣe. Ah, àdúrà asán. bẹ́ẹ̀ni àdúrà asán. bíi ti báwo. ìwọ náà wò. ẹ pẹ̀lẹ́ màmá ẹ pẹ̀lẹ́. Yes, Mmm. ayé ò ní pa yín lẹ́kún mọ́ nǹkan tí mò ń wò ń wájú mi yìí wọ́n ti pa yín lẹ́kún kan tẹ́lẹ̀ wọ́n tún gbìyànjú àti pa yín ní mi bóyá ò ní tàbọ́là ni èmi ò mọ̀ màmá ẹ gbọ́ mi ẹ wí tẹ̀lé mi ẹ wí pé ẹ̀yin ayé o. ẹ̀yin ẹ̀yin ẹlẹ́yẹ o mama. ẹlẹ́yẹ o hmm. màmá ẹ ò ní sunkún mọ́ àmín àmín àmín nítorí pé àgbà síwájú àgbà sẹ́yìn ohun tágbà bá gbà àgbà náà ní gbà lọ́wọ́ ẹni màmá irun mọ ilẹ̀ èékánná mọlẹ̀ màmá ó yẹ kẹ́ sunkún gbàdúrà ni ẹ ò ní sunkún màmá lórí ọmọ ẹ ò ní sunkún hmm. ẹyẹ wo mọ́tò tó wà lẹ́yìn mi yìí èèyàn kan ló fún mi láti ìlú èkó agbàdúrà fún ni nígbà tá a gbóhùn àdúrà sókè nǹkan tó wàá fi ṣe dúpẹ́ lélẹ́yìí màmá ẹ ti dé ọ̀dọ̀ wòlíì tiyín wòlíì ọlọ́run alàyè lẹ jókòó níwájú ẹ̀ yìí màmá níbi ọ̀rọ̀ yín dé dúró yìí tẹ́ ẹ̀ fi ní sunkún ẹ̀kejì tí ayé ti gbé kalẹ̀ ẹ bọ àdúrà lẹ́rù ẹ sì ṣe àwọn ètùtù kọ̀ọ̀kan. ṣe rí ilẹ̀ tá à ń tẹ̀ yìí ẹ mọ̀ pé nínú bíbélì wọn ní ilẹ̀ gbé dátánì kórà àti àbáráwùmí ẹ rọ lásán ni hmm. o ojú lásán kọ gbogbo àwọn tí ń pa yín lẹ́kùn ilẹ̀ àgbẹ̀ wọn mi. àmín àmín àmín ẹ ní sunkún mọ́ àmín àmín ẹ ní sunkún Mama, àmín màmá ìgbà tí mò ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan hmm. káì hmm. ẹ̀mí mímọ́ yìí náà ni wọ́n gbé wá ẹ gbọ́dọ̀ ṣètùtù àdúrà ẹ ṣètùtù àdúrà hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la máa ń bá a sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò fi bẹ́ẹ̀ rí nǹkan tá a máa ń sọ pé kán mú wá ṣùgbọ́n tẹ́ bá fún wa lówó a lè bá yín ṣe màmá ẹ ní sunkún. Ah, mo mọ arábìnrin yìí kódà ó pẹ̀lú àwọn tó ń jẹ́ kí ìbànújẹ́ dé bá ọkọ wa nítorí pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ni akọ̀wé ọ̀run ránṣẹ́ pè mí ó ní ìwẹ̀ mímọ́ sọ fún òun pé kémi àtàwọn jagunjagun mi kásáré lọ gbé arábìnrin níjà nítorí pé iṣẹ́ pàjáwìrì wà fún wa láti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti pe àwọn ikọ̀ mi wípé iṣẹ́ pàjáwìrì wà fún wa láti ṣe pé a ní láti gbé arábìnrin níjà ó wá sọ fún mi pé nígbà tí arábìnrin bá lè fi ọkàn ọpẹ́ gba ìbànújẹ́ tó dé tó sì fi ìyìn tó fi já ilẹ̀kùn nígbà náà ni ká bẹ̀rẹ̀ sí ní jà fún ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ààrí ìyẹn arábìnrin nítorí pé tó bá yẹ kó yin ọ̀gá ògo ni nígbà náà ni áńgẹ́lì ayọ̀ bá sọ ìbànújẹ́ rẹ̀ dayọ̀. gbogbo ẹ̀ pátá báyìí mo mọ̀ ṣé bígbà tí mo ṣàkíyèsí wípé ìbànújẹ́ ti bu ọkàn arábìnrin mọ́lẹ̀ ìbànújẹ́ náà le débi pé kò lè gbọ́ orin ayọ̀ tí mò ń kọ lọ́kàn rẹ̀ débi pé yóò kọ́ ìbànújẹ́ yìí ti dílé etí ẹ̀mí nígbà tí mo ṣàkíyèsí ìpele tí ìbànújẹ́ yìí ti dé nínú ọkàn arábìnrin ni mo wá mú kí rufus dìde mo mú kó pàdé rufus kí rufus kí wọ́n lè jọ kọrin ayọ̀ kí wọ́n lè jọ yin ọ̀gá ògbólógo ṣùgbọ́n ó ṣe ni láàánú pé rufus ó já sí wòlíì asán ní ọjọ́ náà ṣe ló já ẹ̀mí ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kulẹ̀ ó já ẹ̀mí ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè kulẹ̀ pátápátá. ẹ̀mí mímọ́ ṣe rí i lára àwọn tó ń jẹ́ kémi àtàwọn ikọ̀ mi ká wà nínú ìbànújẹ́ rí lórí àwọn onígbàgbọ́ àkókò yìí ẹ̀mí mímọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lánàá ọ̀gá ògo ló ta wá lólobó. Lo láti lọ sínú ìjọ kan wípé a ní láti gbèjà àwọn èèyàn jà ṣùgbọ́n nígbà tá a máa dénú ìjọ náà ẹ̀mí mímọ́ ohun tá a bá ó yà wá lẹ́nu lọ́pọ̀lọpọ̀ níṣe ni níṣe la bá àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ti péjọ bìbà sínú ìjọ yìí ohun tó wá jẹ́ ìyàlẹ́nu bẹ̀ ni pé kò sí ẹnìkan tó wá sínú ìjọ yẹn tí ẹ̀mí àìmọ́ ò tẹ̀lé wá ṣùgbọ́n a ti kọ́ fún wa pé láti bá gbogbo ẹ̀mí yìí ká bá wọn jagun ká sì ṣẹ́gun ṣùgbọ́n nígbà tí ẹni tí yóò darí orin yìí bẹ̀rẹ̀ kì í ṣe olùfọkànsìn tòótọ́ tí yóò fa ọwọ́ ọ̀gá ògo kalẹ̀ fún wa láti jagun. Michael kò sì máa wo àìgbọràn adarí wọn ló fa èyí tó ṣẹlẹ̀ yẹn o torí nígbà kan rí èmi ni mo ti máa yan àwọn tó máa darí orin àmọ́ láti ọjọ́ tó ti gba ipò kúrò lọ́wọ́ èmi ẹ̀mí mímọ́ ọlọ́run alàyè láti ọjọ́ náà ni ìsìn wọn ti di ìsìn asán. olórin lásán ni wọ́n pè kì í ṣe olùfọkànsìn abájọ tẹ́ ẹ fi bínú jáde ah, eh, ṣùgbọ́n bẹ́ẹ̀ ti jáde tán báyìí ṣe làwọn àwọn ẹ̀mí òkùnkùn ńṣe ni wọ́n bolẹ̀ bíbà wọ́n bo gbogbo inú ìjọ náà ni. Michael ṣé wọn náà rí i pé ẹlẹ́gbin pátápátá lẹni tó darí orin yìí rí ni ẹni tí ayé rẹ̀ ń rùn sí èmi ẹ̀mí mímọ́ ẹni tí mo ti fi sílẹ̀ bí ọdún mẹ́ta sẹ́yìn nítorí afẹ́ ayé ẹni tí ìtọ́ni mi ò jámọ́ nǹkankan fún ìgbé ayé wa mímọ́ níwájú rẹ̀. mo rò pé ẹ ó sọ fún aṣojú olùgbàlà tó ń darí wọn ni. mo kúkú fẹ́ sọ fún un àmọ́ kò ráyè láti wá ojú mi níbi ìkọ̀kọ̀ àgàgà tó bá tó àkókò láti fi orin ìyìn yin ọlọ́run kò bìkítà láti wá ojú ọlọ́run alàyè bóyá ẹni tóun fẹ́ yàn ó ní àmúyẹ náà tí ọ̀gá ògo ń retí fún ìyìn ètí ọlọ́run alàyè máa tẹ́wọ́ gbà. níbo ni àwọn onígbàgbọ́ òde òní fi ìyìn sí. Si níbo la ti fẹ́ rí àwọn olùfọkànsìn tó tọ́ tí yóò yìn nínú ẹwà àwà mímọ́ ah, ẹ̀mí mímọ́ kí la fẹ́ ṣe ọjọ́ ń lọ níbo làwọn jehoshaphati àkókò yìí wà. ah michael jehoshaphati àti àwọn akọrin rẹ̀. níbo ni àwọn ènìyàn bíi paul àti sila ah ìyìn nìyí paul àti sila nígbà tí wọ́n wà nínú ìdè wọn tá a fi wọ́n sínú túbú. wo Michael ìyìn nìyí àwọn akọni tí wọ́n ń sinmi lọ́wọ́lọ́wọ́ láyà olùgbàlà. àwọn tí wọ́n ṣẹ́gun nígbà tá a ṣẹ́gun fún wọn. wo Michael ìwọ padà sẹ́nu iṣẹ́ rẹ jẹ́ kí mi lọ máa wá àwọn tí mo lè fi rọ́pò àwọn oníyìn asán. àkóbá wọn ti gbàgbé wípé ilé ti gbárùyé lólùgbàlà tí wọ́n ń kígbe pè àti wípé èrò ìbìnújẹ́ ọkàn pẹ̀lú ìrora ọkàn ni ẹ̀mí mímọ́ máa ń tẹ́tí sí ṣe àdúrà asán àwọn tẹ́mì mímọ́ ń retí wípé kí wọ́n fi ṣe ilẹ̀kùn ayọ̀ wọn kí ilẹ̀kùn ìbànújẹ́ táwa ṣí fún wọn ó lè tì tí wọ́n jókòó tí wọ́n kàn lu agbami àdúrà asán wo àkóbá jẹ́ àfi tí wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ṣé bí <laughs> àwọn ara wọn náà ni wọ́n ń pò wípé ọlọ́mọ jẹ́ kẹ́ni ọgọ́ọ̀gbọ́n kẹ́ni ọgbọ́n ó lè rí ìtújẹ bí iṣu hmm. wọ́n fi tí wọ́n lẹ̀ o ìyá bójú tó ti wá ṣó nǹkan kejì tó jẹ́ kọ́nà òde fún wa láti wọlé sínú ìjọ life in grace evangelical mission ẹ ìwọ náà wò ó ìlérí ànúbà dáríjì mi ò bàbá tòró ju ẹlẹ́ṣẹ̀ kan kò lè rí ògo rẹ ìlérí ànúbà wà dáríjì mi ò bàbá tòró ju ẹlẹ́ṣẹ̀ kan kó lè rí ògo rẹ olúwa ṣàánú fún mi fi àánú bẹ̀ mí wò mímọ̀ pé ẹ ó ṣàánú fún àtẹ ó ṣàánú fún bí mi ò bá tiẹ̀ wá ṣẹ̀ tí mi ò dẹ́ṣẹ̀ kankan àwọn ọmọ ìjọ mi ń kọ́ àwọn àgùntàn tó kó lé mi lọ́wọ́ kọ́ olúwa fi àánú gbà wọ́n olúwa ṣàánú fún wọn àtọmọdé àtàgbàlagbà ọkùnrin àtobìnrin olúwa fi àánú hàn àṣà kọ wípé àánú a máa ṣògo lórí ìdájọ́ lórí ohun gbogbo tó lè fẹ́ fa ìdájọ́ lórí ayé wọn olúwa fi àánú hàn olúwa ṣàánú rán àánú rẹ sí wa olúwa fi àánú bẹ̀ wá wò fi àánú bẹ̀ wá wò jẹ́ kí n ra àánú gbà ah, olúwa jẹ́ ra àánú gbà ah, jésù àánú rẹ ni mò fẹ́. Anu ni mo fẹ́ ooo anu, àánú olúwa ṣàánú ah oluwa ṣàánú fún mi ṣàánú fi anu bẹ̀ wá wò àtẹ̀mí àti gbogbo àwọn àgùntàn tó kó lé mi lọ́wọ́ olúwa ṣàánú wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa ṣàánú fún wa. ṣé o ti wá rí báyìí pé bá mi délé fi ìgbà kankan kúrò níbi ìtẹ́ àánú. <laughs> ìtẹ́ àánú. àkóbá bẹ́ẹ̀ ni ibi ìtẹ́ àánú yìí ni bámidélé ti máa ń jí rẹ̀bẹ̀ fún àwọn àgùntàn tí ẹ̀mí mímọ́ kó lé lọ́wọ́ láti ṣe àbójútó wọn. ibẹ̀ ló ti máa ń tilẹ̀kùn gbáyìngbáyìn máa wá ọmọ òkùnkùn tá ò fi ráàyè wọlé sínú ayé rẹ̀ sínú ẹbí rẹ̀ láti bà ìdílé rẹ̀ jẹ́ tàbí láti dàrú bá a ti ń ṣe nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé àwọn tí wọ́n pe ara wọn ní ọmọ olórí oko ní ìran ìkẹyìn yìí bákan náà àkóbá kì í bẹ ní bámidélé ti tilẹ̀kùn gbáyìngbáyìn ló fi rí pé ọ̀nà dí gágá fún àwọn ọmọ òkùnkùn láti lè wọlé sínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ìyẹn life in grace evangelical mission kò yíyọ wípé bámidélé yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ajínrere olùṣọ́ àgùntàn àti àwọn wòlíì aláriwo asá tí wọ́n gbayé kan àkóbá olúwa mi. mo wá rí ohun kẹta tó jẹ́ olórí kọ́kọ́rọ́ tí olórí oko bọ̀wọ̀ fún jù nínú ayé bámidélé. <laughs> kí ni kọ́kọ́rọ́ náà olúwa mi. mo fẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni àkóbá ojoojúmọ́ ni bámidélé ń gbé agbádá ìrẹ̀lẹ̀ wọ̀ ṣé o sì gbàgbé pé olórí oko sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun wo agbéraga ní òkèèrè rere ṣùgbọ́n òun fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. ẹ̀mí mímọ́ pa mí àfi kó pa mí o ìwọ ni kò wá wà láàyè nínú mi mi ò fẹ́ wà láàyè mọ́ akọ wípé ẹ̀mí ló sọ ní di ààyè ara kò lérè kan á àfi kò pa mí o á ẹ̀mí mi mọ́ pa mí mi ò fẹ́ wà láàyè mọ́ ara ò lè ṣiṣẹ́ rẹ̀ ara ò lè ṣiṣẹ́ mi á ẹ̀mí mi mọ́ gbé mi wọ̀ ẹ̀mí mi mọ́ gbé mi wọ̀ ẹ̀mí mi mọ́ gbé mi wọ̀ ẹ̀mí mi mọ́ wọnú ọkàn mi wọnú ọkàn mi oníṣàṣe láyé mi ẹ̀mí mímọ́ wọnú ọkàn mi ẹ̀mí mímọ́ wọnú ọkàn mi o wọnú ọkàn mi oníṣàṣe láyé mi ẹ̀mí mímọ́ wọnú ọkàn mi ẹ̀mí mímọ́ ìwọ ni kò wá wà láàyè nínú mi mi ò lè dájọ́ rẹ darí wà láàyè nínú mi ẹ̀mí mímọ́ mi ò lókun kan mi ò lágbára mi ò nímọ̀ mi ò lóye ó dàrọ ọlọ́run kò yé mi tó ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ràn mí lọ́wọ́. ẹ̀mí mímọ́ bá mi gbélé ẹ̀mí mímọ́ bá mi rìn rájò ẹ̀mí mímọ́ ayé mi ò pé o ó bàbá mi káàkiri ẹ̀mí mímọ́ mo nílò rẹ̀ mo nílò rẹ mi ò fẹ́ wà láàyè mọ́ ah, mi ò fẹ́ wà láàyè ìwọ ìwọ ìwọ nìkan ṣoṣo ẹ̀mí mímọ́ máa kọ́ mi ó àṣírí àtú ò pé àṣẹ kò lẹ́nìkan àṣírí àtú Jésù mi ó àṣírí àtú ah, ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ìwọ ìwọ nìkan ni ká olúwa mi ṣé pé ẹ̀mí mímọ́ ló fi ṣe ọ̀rẹ́ kò rí kò sùn rẹ̀. àkóbá olúwa mi. iṣẹ́ ńlá gan-an yọmọ torí rẹ̀ yọ ní ìpè pàjáwìrì nìyẹn. sórí. So, bó o bá ṣàtìlẹ́ bá mi tó bá a ẹ̀mí mímọ́ yẹ pé tó o ṣàkóbá bá mi délé lọ́dọ̀ ẹ̀mí mímọ́ tí àlàfo kékeré báyìí tiẹ̀ kúkan tiẹ̀ wà láàrin òun àtẹ̀mí mímọ́ wọ́n ah! fi ilé ìtókù sílẹ̀ fún mi èmi á fi bá mi délé làkàlàkà màá mi lògbòlògbò ah! màá fi mú rẹ̀ dán èmi kẹ́lẹ́ ni mo sọ bẹ́ẹ̀. <laughs> olúwa mi ẹ dá ọ̀rọ̀ bá mi délé dá mi ẹ̀yin náà ẹ ó gbélé gbọ́. ọ̀kàrẹ̀ ọmọ ogun rere. <laughs> Ah! Captain Rufus. lákòókò ṣe yẹ bínú pé mo ní kí madam jókòó sí student department torí nǹkan tá a fẹ́ sọ. mi ò bínú but torí nǹkan ó pẹ̀lú nǹkan tí mo ṣe wá torí ẹ̀ rí yín báwo lè máa sọ pé kí ìyàwó mi dúró síbi kan ẹ ẹ sọ fún mi ẹ ẹ sọ nǹkan kan ah, báwo lè kọ́ máa ṣe ẹ kàn dá pa àwọn àṣẹ kan tó yẹ kẹ́ ẹ kárí èèyàn àlọ́hùn and you will not allow us to see anything anyway by the way kì í ṣe ètò ìyẹn gangan mo ṣe wá ìyẹn gan kọ́ ló gbé mi wá ah, last week saturday ó wà ní church àwọn akọrin wọn ń ṣe practice mo dẹ̀ sọ fún sista fúnkẹ́ n tó bá máa di sunday pé orin kan ni kí wọ́n kọ ah, àfìgbà tí mo dẹ̀ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ sunday tán padà kọrin méjì i try to rebook them sista Fúnkẹ́ sọ pé ẹ̀yin lẹni káwọn ọkọrin méjì ah ah pásítọ̀ Bámidélé kò yẹ kó rí bẹ́ẹ̀ mẹ́tọ̀dì yín mi ò láìkẹ́ rárá ọ̀pọ̀ ìgbà ẹ̀ kàn wọ́yàn lẹ̀ láàrin àwọn ọ̀dọ́ láàrin ẹ̀ máa sọ pé ẹ̀ ń correct. Dikin ṣe bẹ́ẹ̀ yẹn. Dikin Rufus ẹ sùúrù. sùúrù wo mo fẹ́ ní. ìbéèrè mi ni pé ṣé nǹkan tí mo order tí mo give yẹn ó ju agbára mi lọ. ah ìyẹn ju nǹkan tí ẹ lè ṣe lọ Bámidélé onígbéraga onígbéraga ah, ah kò tí ẹ nílò apology nu Bámidélé o wrong ah, ah mo dẹ̀ ti mọ̀ wípé nǹkan tó máa sọ náà nìyẹn mo ti mọ̀ pé nǹkan tó máa sọ nìyẹn you are proud you are proud Ah, ṣé nítorí pé ọlọ́run ti ní pé kí n wá serve lọ́ndà ẹ̀ ṣé torí pé ọlọ́run ti sọ pé kí n wá ṣiṣẹ́ lọ́lọ́dà ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ ah ìgbéraga lèmi ka léèsí o ìgbéraga ni mo ka léèsí má wulẹ̀ díjú ewo ni má wò nílò láti díjú i need your response ìṣe ni kó dá mi lóhùn. dikin dikin rufus ṣé mo rò wípé ẹrẹ aláìsẹ ń tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣá. Ah. ta ni mo bá sọ̀rọ̀ bàbí délé àbí ojú ń dùn mí kọ́ ló ń sọ yẹn ah. tí ìbá ṣe wípé à ń wọṣẹ́ ìránṣẹ́ ṣáájú ara wa ó yẹ kí wọ́n bá mi nínú iṣẹ́ ìránṣẹ́ ni ó yẹ kó bá mi nínú iṣẹ́ ìránṣẹ́ ni ó wá ń sọ fún mi pé mi ò mọ ojú ẹni tí mò ń bá sọ̀rọ̀ ìgbéraga ni mo kà yẹn sí torí pé Ọlọ́run ní kí n wá sáàbù lọ́ndà ẹ̀ ní ìpè mi ò ṣe fẹ́ nítumọ̀ mọ́. dèkè dèkè kò lè tó gbélé. bámidélé onígbèraga onígbèraga ìgbèraga ń yọ ẹ lẹ́nu let's wait and see èmi ni wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ń dó dẹ̀ ta. bámidélé ó gbéraga. your noise is too much. oníyẹyẹ <laughs> èmi ló sọ̀rọ̀ sí báyìí màá dẹ̀ sọ fún ẹ pé kí tìpá kì í màá jẹ́ kó gbàgbé pé oníṣẹ́ ìránṣẹ́ I will relegate you to the background. Oh, wàá gbàgbé pé ẹ I'm the one saying that èmi ni mo sọ bẹ́ẹ̀. nonsense. ẹ díà ń gbọ́ná mo ní ìgbéraga. ìgbéraga kẹ bọ́lẹ̀ ti rí láti gbọ́ ká ti fẹ́ra kò wù jáde láyé yín mi ò rí níwà yín rí. dúnà àfojúdi ńkọ́. àfojúdi ẹ pínrín o ẹ ní. yes ẹ̀mí mímọ́ sọ bẹ́ẹ̀ fún mi ẹ̀mí mímọ́ sọ fún mi ìwọ ni kọ́kọ́ ló máa kọ́kọ́ sọ fún mi ẹ̀mí mímọ́ ni mo nírẹ̀lẹ̀ kí la gbé kí la jù tí pásítọ̀ Bámidélé ń sọ gbogbo kátàkátà yẹn sí mi ṣé ó lérò pé òun nìkan lòun lẹ́mìí mímọ́ ni ó lérò pé ẹ̀mí mímọ́ ń bá mi sọ̀rọ̀ kí la gbé kí la jù. sá ẹjọ́ pásítọ̀ Bámidélé kọ́ bẹ́ẹ̀ ni ẹjọ́ wọn kọ́ rárá ẹ̀yin lẹ ti fà á bẹ́ẹ̀ ni mo sọ ó gba gbogbo ẹnu mi ẹ̀yin lẹ ti fà á ọwọ́ ẹ̀yin ló ti wá bẹ́ẹ̀ ni sà ṣebí ẹ nánà etí ẹ̀bùn bẹ bẹ́ẹ̀ sì ni àṣẹ wà lẹ́nu yín mo ti ń sọ fún yín ti pẹ́pẹ́ kẹ́ lọ dá ìjọ sílẹ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ lẹ́sọ pé rárá o lẹ́fà kékọ́rí lẹ́lẹ́ ọ̀rọ̀ pásítọ̀ bá mi dédé tí mo máa ṣiṣẹ́ ìránṣẹ́ àti ẹ̀mọ̀ bí orí yín gan-an lò. Ah, ah. iye mi ṣẹ̀ṣẹ̀ ṣe ni ó ti pẹ́ tẹ̀mí mímọ́ ti ń sọ fẹ́mi náà èmi ni mi ò gbọ́ ìrẹ̀lẹ̀ mi ti pọ̀ jù ẹ̀mí mímọ́ ti sọ fún mi pé ìpéjùpè lọ ìpéjùpè lọ ìpè mi ò dúró lábẹ́ ìpè ẹnìkankan. ó tẹ̀ ti dá báyìí fẹ́ ṣe ti mọ̀ nísìn olúwa ṣeun ṣùgbọ́n o pàdé mi lóru kínní kan o àbí ká pé wèrè lọ́kọ ìyàwó ni kó lè já rọ́nà. má sọ tán pé wèrè lọ́kọ ìyàwó báwo èmi ò pé wèrè lọ́kọ ìyàwó wèrè ni wèrè ń jẹ́ jẹ́ ká pé wèrè ni wèrè kó lè mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa. ó dà bẹ́ẹ̀ mo fara mọ́. please enter. èmi èmi Bámidélé. díà èmi ro kinní kan ẹ jẹ́ ká lọ dá ìjọ sílẹ̀ o tẹ́yìn bá di o èmi á di mọ́ mi jí o. Ah, ó tiẹ̀ ti pẹ́ tẹ̀tí ń sọ ó ti pẹ́ tẹ̀tí ń sọ ó dàbá kókó ti tó èmi ah, church. ẹ àkóbá a gbọ́dọ̀ tí ìdáwọ́ ṣẹ́ dúró lórí irú ìdí ni pé ṣé o mọ̀ pé ó kàn mí kanlẹ̀ ni kò tí ì pinnu o ẹni bá sì mí kanlẹ̀ <laughs> kò tí ì ṣèpinnu lórí ọ̀rọ̀ o. lóòótọ́ olúwa mi ó kọ̀ sí mí kanlẹ̀ ni kò tí ì ṣe ìpinnu nínú ọkàn rẹ̀ ṣùgbọ́n kí wàá ní ṣíṣe ìgbésẹ̀ wo ló kàn lórí ọ̀rọ̀ Rufus. ẹ sórí bí ọ̀rọ̀ rẹ̀ dé a ní láti tètè rán ẹ̀mí ọkàn gíga àti ìjọra ẹni lójú sí kó náà máa ríra rẹ̀ láti sí pé òun ti tó dá dúró òun tó dájọ́ lẹ̀ òun náà sálẹ̀bùn wòlíì àti wípé ká bẹ̀rẹ̀ sí mú kórí ara rẹ̀ bí ẹni pé kò sí bíbélì tí olùṣọ́ àgùntàn òun mọ̀ tó ná ó ṣó gbàgbé wípé òun ni adarí àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lóòótọ́ ni olúwa mi nípa ṣíṣe èyí òun náà lè di ẹni ìkọ̀sílẹ̀ bíi tiwa báyìí lọ́wọ́ olùgbàlà ọkàn rẹ̀. ọ̀kàrẹ̀ bó ṣe rí gan lọ sọ́hun sórí ohun tẹ̀mí sáfẹ́ kẹ́yìn ṣe fún mi ni pé ẹ sọ ayé rẹ̀ di ìríra sí ẹ̀mí mímọ́ káyé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí rùn sí ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè sórí táyé rẹ̀ bá ti rùn sẹ́mi mímọ́ tí ẹ̀mí mímọ́ ò rí ayé rẹ̀ bí ibi tóun lè gbé mọ́ ọ̀dẹ̀ ìkọ̀sílẹ̀ nu ọ̀ya. iṣẹ́ bá di iṣẹ́. ẹ tètè lọ ṣe bẹ́ẹ̀. Ma jẹ́ ṣẹ̀ ọ́ o mi mímọ́ o Ma jẹ́ ṣẹ̀ ọ́ o olódùmarè Ma jẹ́ ṣẹ̀ ọ́ o mi mímọ́ o Ma jẹ́ ṣẹ̀ o olódùmarè nebukadnesari ṣe ọ́ o ó dẹranko inú igbó o ìgbà tí juda ti ṣe ọ́ o níṣe ló pokùnso má máa jẹ ṣe ọ́ o bàbá ẹ̀mí mímọ́ ọlọ́run aláàyè má máa jẹ ṣe ọ́ o olódùmarè ẹ̀mí mímọ́ jọ̀wọ́ ràn mí lọ́wọ́ mi ò fẹ́ ṣe ọ́ mi ò fẹ́ ṣe ohun tó lòdì sí ìfẹ́ rẹ wá kọ́ mi wá darí mi wá tọ́ mi pàápàá jùlọ lórí ọ̀rọ̀ èmi àti Rufus olúwa ṣàánú fún mi mi ò fẹ́ ṣẹ̀ sí ọ mi ò fẹ́ ṣe ohun tó lòdì sí ìfẹ́ rẹ ẹ̀mí mímọ́ wá darí mi Lord come and help me Holy Spirit Holy Spirit, send help to me. Help me to know. Thank you, Jesus. Thank you, Jesus. My dear, mi ò mọ̀ pé ti join mi. Ti join mi. Àdúrà iná ni mo gbà nínú yàrá mi wọ̀. Kí èmi lọ́run tó sọ fún yín pé kí n wá darapọ̀. Kí ni ohun tí ẹ̀mí Ọlọ́run bá yín sọ? lórí ọ̀rọ̀ Nìkẹ́ Adam. sọ kí thank you holy spirit thank you for attending to this case what a great loss ah Bámidélé ó ṣe máa lọ bẹ Rufus ó ṣe máa lọ bẹ ọmọlẹ́yìn ẹ̀ èyí tó ṣe burú. àkóbá olúwa mi ṣé o sì rò pé o lójú tó fi ríran báyìí ṣé o rò pé o lójú tó fi ríran. bí ti bá o. o rí pé gbogbo àmọ̀ràn òdì tó ń fún ọkàn Bámidélé so fẹ́ sọ fún mi pé o rí i pé kò wọnú ọkàn rẹ ni àfi bí ìgbà tó kàn yín àgbàdo sẹ́yìn igbá lásán. lóòótọ́ ni olúwa mi kò wọnú ọkàn ṣùgbọ́n kí ló wà fà á tí ò fi wọnú ọkàn ẹ̀. àkóbá ṣé wọ́n ò rí i pé ìyàwó rẹ ti bẹ ẹ̀mí mímọ́ lọ́wọ́ ẹ̀ sí ọkàn rẹ̀ wípé kí ẹ̀mí mímọ́ ó bóun ṣiṣẹ́ lórí ọkàn rẹ̀ lórí èdè àìyedè tí ń wáyé láàrin òun àti rúfọ́ọ̀sì ọmọlẹ́yìn rẹ̀ ẹ̀mí mímọ́ ni ìyàwó rẹ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀ wípé kó bóun tilẹ̀kùn ọkàn rẹ̀ pa kí gbogbo àmọ̀ràn tí àwa ọmọ òkùnkùn tá a fẹ́ fún ọkàn ọkọ rẹ̀ kọ́ mọ́ bàa ráàyè wọlé ah, ah, ah. tó sì jẹ́ pé àwọn akọni ìyìnrere méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni a fẹ́ fi èdè àìyedè tó ń ṣẹlẹ̀ láàrin Bámidélé àti Rufus dì ṣubú. ìyẹn ni wọ́n ń sọ ṣó o ti gbàgbé pé mo sọ fún yín pé lára àṣeyọrí tí a gbọ́dọ̀ ṣe nípasẹ̀ èdè àìyedè àárín àwọn méjèèjì yìí ó ní wípé ojúlówó ìpè mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ gbọ́dọ̀ fi èdè àìyedè láàrin àwọn méjèèjì yìí bì ṣubú kẹ́ ẹ sọ di ìpè rádaràda kẹ́ ẹ di ìpè asán kẹ́ ẹ sọ di ìpè tí yóò di ìkọ̀sílẹ̀ lọ́wọ́ ẹni tó pè wọ́n. Ah! bẹ́ẹ̀ ni olúwa mi mi ò sì tún gbàgbé àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn ọmọ ìjọ wọn la gbọ́dọ̀ fi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ìyẹn ti èdè àìyedè tí a dá sílẹ̀ láàrin àwọn méjèèjì a gbọ́dọ̀ fi bì ṣubú ṣebí mo sọ fún ọ pé àwọn mẹ́wàá nínú àwọn ọmọ ìjọ wọn tí mo sọ pé ẹ gbọ́dọ̀ fi èdè àìyedè ṣàkóbá fún mo sọ fún yín pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí ìkan lára wọn ó ti ń fi àdúrà àti àwẹ̀ wá ojú ọlọ́run nítorí àti rọ́mọ bí láti bí ogún ọdún sẹ́yìn ṣe ṣe ṣe bí mo sọ fún ọ pé ẹ gbọ́dọ̀ ṣàkóbá fún kò gbọ́dọ̀ rọ́mọ gbà nínú pàdé tí wọ́n ní parí oṣù yìí. lóòótọ́ ni olúwa mi mo sì tún rántí pé àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn tó ti kàwé tí wọ́n sì ti gbàwé ẹ̀rí wọn ni olúwa ti ṣetán láti dá lóhùn pẹ̀lú àdúrà wọn. Ah! àkóbá. olúwa mi. àkóbá. mo ń jẹ́ olúwa mi. lára àwọn tó gbọ́dọ̀ fi èdè àìyedè àárín àwọn méjèèjì yìí kóbá má gbàgbé wípé mo sọ fún ọ wípé lára àwọn tí o gbọ́dọ̀ fi ìṣẹ̀lẹ̀ èdè àìyedè àárín àwọn méjèèjì kóbá ni àwọn tí ẹ̀mí mímọ́ ti pinnu wípé òun ṣetán láti bà lé wọn nítorí ẹ̀mí mímọ́ ti rí wípé ìwà mímọ́ ti di ọkàn wọn lógún wọ́n ń fi ìtara ṣàfẹ́rí ọlọ́run ẹ̀mí mímọ́ sì ti ṣetán láti bà lé wọn ó ṣetán láti wọ inú wọn àwọn tí wọ́n ń wojú olúwa nínú àwẹ̀ àtàdúrà fún ẹ̀bùn ẹ̀mí má gbàgbé pé inú ìpàdé ìparí oṣù yìí náà ni ẹ̀mí mímọ́ ti pinnu àti dá ẹ̀bùn lu wọn àfi kẹ́ ẹ fi ọ̀rọ̀ yìí kó bá wọn o àkóbá mo lo oníṣẹ́ ṣe. <laughs> olúwa mi tí n bá tiẹ̀ ní fẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí ẹ̀mí mímọ́ ti ṣèlérí láti gbé dìde fún ìhìnrere ìgbà ìkẹyìn mo lérò pé mo nílò láti túnra mú mo nílò láti gbé ìgbésẹ̀ gidigidi àní mo nílò láti rí i pé mo kó bá gbogbo wọn lọ́dọ̀ ẹni tó ṣèlérí fún wọn èyí tí ń ṣe ẹ̀mí mímọ́. o ṣeun o ṣeun ru àwọn ọ̀dọ́ yẹn sókè. So Hmm? kí wọ́n rí i pé tí adarí wọn ń ṣe ò dáa kí wọ́n sì pinnu hmm? dúró tí ọkàn wọn kí wọ́n fi pinnu pé àfi káwọn fi ìjọ yìí sílẹ̀ ó gbọ́ ó yẹ lọ síbẹ̀. olúwa mi. Ah! irọ́ ni gbogbo yín pátápátá ni màá kó bá ẹ ní rẹ́sì àdúrà ẹ kàn máa gbàdúrà ni ẹ gbàwẹ̀ títí tẹ́ ẹ fi lọ́gbẹ́ inú ṣùgbọ́n ẹni rẹ sí àdúrà yìí èmi kìíní mo sọ bẹ́ẹ̀. <laughs> sista kí la máa sọ tá a bá dé mítìnì o because. bó bá ṣe rí la ṣe máa sọ èmi kà mọ̀ ní pé ó yẹ kí Dikin Rufus ó yẹ kí wọ́n bẹ dáàdì ni o because àwa náà gbàdúrà ká dé ipò àgbà torí pé òun tá bá gbìn òun la máa ká that's mine. you mean that's your own decision. no more no less. hello ẹ̀dá túndé mo ní kí n pè yín nípa mítìn ni o ṣé bá a ṣe sọ́ọ̀sì náà ló wà ẹ má jẹ́ ó yí padà ẹ má ṣe ń jẹ o ẹ ṣóye yín we just have to let pastor bamidele know that he has to apologize understand okay nípa scan yẹn ah mo ti rí doctor wọ́n ní mo gbọ́dọ̀ ṣe scan náà ni.

down. Ah. dear, you know Betty báwo? Mo ṣì jọyà. Bíi ti báwo? Ṣé bí mo sọ fún ẹ? Mo ní pásítọ̀ Bámidélé ń lógun. Rárá o, ah, ah. pásítọ̀ Bámidélé ń lógun báwo? Tó o bá yé ẹ, ó ti fi ìpè ṣépè fún wa. Èmi in particular. Ìpè ṣépè fún wa. Ah, Just imagine ṣebí contract tá a jọ ń sọ ṣé bẹ́ẹ̀ ni náà ní kí n wá gbà kí ló expect kí n bá bọ̀ ah, testimony ìgbà tí máa débẹ̀ ní Mr. Popoola sọ pé contract yẹn wọ́n ti gbé fẹ́ lómi. wọ́n ti gbé contract fẹ́ lómi. <laughs> Ah! Hmm. Bámidélé ah! mo ṣèjọyà no problem. ṣùjọ́ yàgbé tí bá wò di á. alo ti ṣépè fún mi. èpè. ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn àdúrà tó ń gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ mọ̀ pé àwọn àdúrà òdì ni ṣó nígbà tó wá sọ fún mi ni èmi náà lẹ́mìí mímọ́ tó ń sọ fún mi wọ́n ti gbé fẹ́ lómi. rárá o wọ́n ti gbé contract fẹ́ lómi. <laughs> Ah! Hmm. Bámidélé. Ah! My dear, ẹ ti ẹ̀ gbọ́. Dickness Tade pè mí. Kí ló ló ṣẹlẹ̀? Wọ́n ní pé ọ̀la ni wọ́n fi mítìnì ẹ̀yin àti dáàdì sí kí wọ́n lè parí ọ̀rọ̀ yẹn fún yín. Tani àti Tani. Àní ẹ̀yin àti Pásítọ̀ Mámúdélé. Kí ló wá sọ fún wọn? Mo sọ pé màá jíṣẹ́ fún yín tẹ́ bá ti dé. Olú ah, ìdáhùn jakujaku wo ni? Ah, ó yẹ kó máa gbẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé láti máa darí ẹ̀. Olú ìdáhùn wọ̀ ìdáhùn jakujaku wo nìyẹn? Tani àti Tani. Alémi àti Bámidélé a ò gbọdọ̀ tún pàdé mọ́. Ah, a ò gbọ́dọ̀ tún pàdé mọ́. my dear my dear ẹ ti ń tẹ̀kẹ̀ ọ̀rọ̀ yìí pásánà jù o. Ah, a báwo ló ṣe fẹ́ kí n tún tẹ̀kẹ̀ ẹ̀ mo léèyàn ṣépè fún mi ó jẹ́ kó ń gba contract lọ́wọ́ mi ó dẹ̀ tún sọ pé mo ń tẹ̀kẹ̀ pásánà báwo ni mo ṣe fẹ́ tẹ̀kẹ̀ ẹ̀ báwo mo ṣe fẹ́ tẹ̀kẹ̀ ẹ̀ ha contract lọ mo sì yọ ya. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù mo sì jọyà. díà ẹ ṣe sùúrù. ẹ ló sà ẹ dákúnlé sà ah, ẹ sà ẹ má bá mi sọ̀rọ̀ yẹn mọ́ sà i'm sorry sà èmi àti pásítọ̀ ò lè tún pàdé mọ́ mi ò wá sí mítìn yẹn a lè pàdé mọ́ ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní ó ń fi ìpè ṣépè fún mi contract mo bá yín sọ lánàá bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ẹ contract yẹn náà ni sà wọ́n ti gbé fẹ́ lòmíì yes sà ẹ má jẹ́ kó dùn yín wọ́n ń wọ́n ń ṣépè wọ́n ń ṣépè tí wọ́n ní èmi náà ní túra sílẹ̀ màá pè yín màá pè yín later sà yes sà. my dear my dear ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí o. Ah, sùúrù wo ló fẹ́ kí n tún ṣe sùúrù wo ló fẹ́ kí n tún ṣe. ṣé kọ́ńtàtì ò ká lára ni o ò fẹ́ dìyàwó jí o mọ́ o ò fẹ́ ká dájọ́ lẹ̀ jẹ́ kẹ́mi mọ̀ sọ tó kàn fún mi. i'm sorry sir dear i'm sorry sir i'm sorry sir. serious oh my god. pásítọ̀ bámidélé yìí náà ni o ọ̀rọ̀ pásítọ̀ bámidélé ó wá nílò ìwádìí nítòótọ́ o ṣé ìgbàgbé pé mo sọ pé mo rí àwọn ìran burúkú kan nípa pásítọ̀ bámidélé. yes my dear but mo fẹ́ kẹ́ ẹ wádìí ọ̀rọ̀ yẹn dáadáa kẹ́ ẹ gbàdúrà lórí ọ̀rọ̀ pásítọ̀ bámidélé kẹ́ ẹ tó conclude o lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́kàn tèmi o mi ò nílò wádìí lọ́wọ́ ẹnìkankan mọ́ mi ò nílò láti béèrè nǹkankan lọ́wọ́ ẹ̀mí mímọ́ mọ́ so mo ti conclude lọ́kàn mi lórí ọ̀rọ̀ pásítọ̀ Bámidélé báyìí báyìí so kò sí ìwádìí kankan tí mo tún fẹ́ wádìí mọ́ even mi ò ní attend meeting kankan mọ́ mo ti conclude lọ́kàn mi ẹ wo pásítọ̀ Bámidélé tó tún pè mí mi ò dẹ̀ ní gbé even mo á pa fóun yín sìn máa pa mo máa pa mo máa pa mo máa pa mo máa pa mo ní ìlò láti pa fóònù ìmọ̀ ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ ta lẹ́yìn ń pè náà. dikinbọ̀ dikines bọ́lá ni mò ń pè. mo ní mi náà ti try ti dikin rufus severally ó dàgbò tí ń eléyìí ti ń rìn kan. ok ìyẹn ti ń rìn kan. àwọn píkẹ́. àwọn náà píkẹ́. to jẹ́ kí n try James. Mm ṣẹlẹ̀. wọ́n rí you know what wọ́n tá a máa ṣe ni pé ẹ jẹ́ ká délé dignes bọ́lá so from there ká padà sọ́dọ̀ dikin rufus ẹ mọ̀ pé àwọn àti ẹ̀dà james lé wọn ò jìnnà síra. so that àwọn reason gé búrẹ́dì. ìlẹ́ alágbára òkùnkùn. mo rò pé kò yẹ kó jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀ ọba mi ní kòríta yìí. kò jẹ́ ìyàlẹ́nu fún mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo ti kó lẹ́tà yìí lọ ni mo ti ń bá ọ pàdé. ọ̀ka rẹ̀. o ṣeun. wọ́n náà mọ̀ pé ẹnu iṣẹ́ ni là á mọ ni lọ́lẹ̀. kò yà mí lẹ́nu rárá ṣùgbọ́n mi ní ju ìṣẹ́jú mẹ́wàá lọ láti lò níbí láti fi ṣe gbogbo iṣẹ́ rẹ̀ tó fẹ́ ṣe ìṣẹ́jú mẹ́wàá. bẹ́ẹ̀ni. ó yẹ kí wọn náà mọ̀ pé ìṣẹ́jú mẹ́wàá ti pọ̀ jù fún mi láti bà ìṣe ayọ̀ jẹ́ máwọn tí wọ́n ti ń fi àdúrà àti àwẹ̀ wọn gbẹ́ kànga ayọ̀ wọn látọdúnmọ́dún lọ́wọ́. bí wọn náà bá wò dáadáa ó rí i pé àwọn tó kó lẹ́tà ayọ̀ fún nínú ìpàdé wọ́n ń gbàdúrà lọ́wọ́ mo sì ti rán ìránṣẹ́ mi àkóbá sàárín wọn láti kóbá ọkàn wọn lọ́dọ̀ olùtùnú àti lọ́dọ̀ adániwáyé tó fi lẹ́tà ayọ̀ ránṣẹ́ sí wọn. òtítọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúrà ló jẹ́ pé nígbà tí mo bá kó ìsìn ayọ̀ wọn láti fi kọ́kọ́rọ́ ayọ̀ wọn lé wọn lọ́wọ́ ló máa ń dúró dè wọ́n ní koríta àti gba ìsìn ayọ̀ ṣùgbọ́n má gbàgbé o mi ò ní ju ìṣẹ́jú mẹ́wàá péré lọ láti fi fún ọ láti fi dún àwọn ènìyàn yìí wò. ìṣẹ́jú mẹ́wàá. bẹ́ẹ̀ ni. láàárín ìṣẹ́jú mẹ́wàá yẹn ló ti pọ̀ jù ìwọ náà ti mọ̀ pé ìṣẹ́jú kan gan ti pọ̀ jù fún mi láti ṣàkóbá ọkàn wọn. ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ṣùgbọ́n mo rò pé gbogbo àwọn ènìyàn yìí wọ́n á rí èsì ayọ̀ wọn gbà nítorí wípé ẹ̀mí mímọ́ ti rán mi láti fi lẹ́tà yọ wọn èyí tí wọ́n ti ń fi àdúrà àti omijé bẹ̀bẹ̀ fún látọjọ́ tó ti pẹ́ wá. láti fi lé wọn lọ́wọ́. láti fi lé wọn lọ́wọ́. ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn ènìyàn yìí wọn ò ní pàdánù àkókò wọn ní òní nítorí wípé wọ́n ti ń fi àdúrà àti omijé bẹ̀bẹ̀ fún lẹ́tà ayọ̀ wọn ṣùgbọ́n ẹ̀mí wọn ti ṣetán láti dá wọn lóhùn lónìí iná ni mo dẹ̀ kó wá láti fi lé wọn lọ́wọ́ yìí. wọn ò lè rí kankan gbà nítorí pé èmi á mú kọ́kàn wọn tako ìpinnu adániwáyé fún ayé wọn èmi ni mo sọ bẹ́ẹ̀. <laughs> alágbára òkùnkùn ṣíṣí ọwọ́ rẹ. ní báyìí ṣùgbọ́n la àti ìrù kókó ó sú mi o. ooo irú àdúrà wo ni mọ́mí tún ní tún máa gbà báyìí time ti lọ ní after eleven ah ìwọ ìṣàánú mi báyìí o. jésù o ah, obìnrin á ti pátí báyìí fi délé ṣé àwọn ìyàwó ti gbọ́dọ̀ ìkan bá. ní àtẹ̀yìn rẹ̀ sí ìrìn àbí ìrìn àwájọ mẹ́gbàá lọ́wọ́. ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀ ẹ́ o mà pé ẹ̀tọ́ mi ní lẹ́tà ayọ̀ wọn torí ọkàn wọn ti tako èsì àdúrà wọn ọ̀yà kò lé mi lọ́wọ́. a alágbára òkùnkùn ó mà ṣe o lẹ́tà ayọ̀ tí àwọn ènìyàn yìí ti ń pòǹgbẹ fún látọjọ́ tó ti pẹ́ tí ọba ọ̀run àti ẹ̀mí mímọ́ sì rán mi láti wáá fi lẹ́tà náà lé wọn lọ́wọ́ ó sì tún dúró dè wọ́n ó tún tako wọn ní ìkórìtà àti gba lẹ́tà ayọ̀ wọn. ìyẹn ò kàn wọ́ kò lé mi lọ́wọ́ sórí pé ẹyọ ẹnìkan ṣo ló yẹ nínú báńkò. ó mà ṣe o. dá mi lóhùn. bí gbogbo lẹ́tà ayọ̀ tẹ́ fi àwẹ̀ àti àdúrà tẹ́ fi gbẹ́kànga ayọ̀ látọdún náà rèé. <laughs> ojú yín náà lè ṣe ayọ̀ yín àti jóná. ha ha ha ha ha spirit. Ah. mo ti dáríjì pátápátá ẹ̀mí mímọ́. dẹ̀ ti commit ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yẹn fún Dikin Rufus and eh, mo ní fẹ́ kí nǹkan wọlé mo ṣe ní kí n pè wá ká tidy up everything and eh, more so ìpàdé yẹn àdúrà náà la fẹ́ fi gbà kò tiẹ̀ mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ so a fẹ́ lu ọjọ́ mẹ́ta yẹn láti gba àwẹ̀ ká dẹ̀ gbàdúrà títí mo fi ní pé kí gbogbo àkàwá nìyẹn. pásítọ̀ Bámidélé àdúrà kọ́ ló kàn báyìí o. <laughs> ibẹ̀ ti parú fọ́ọ̀sì gbogbo wa sì ti mọ̀ oníṣẹ́ yìí ti jẹ́ pẹ̀lú àdúrà òdì kò jèpè kò jègún tẹ̀ ń gbà lójoojúmọ́ ẹgbẹ̀ni irú fọ́ọ̀sì pásítọ̀ bámidélé bẹ́ẹ̀ ṣe parú fọ́ọ̀sì <laughs> o ò lè rémi padà ẹ̀ o sáàmù ní kà àtòrú àtọ̀sán wọ́n máa kà lójoojúmọ́. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí why are you talking against the man of God wọn ò lè gbàdúrò dì sórí ọmọ ọjọ́ náà. sísá ẹ jẹ́ kàn sọ ẹ jẹ́ kàn sọ. ẹ dúró nígbà wí ń jọ́ kìíní àná ẹ à ń sọ à ń wí ẹjẹ yẹn ló yẹba sọ àwọn tá a máa sọ. pé ikú bá ṣe rí la ṣe máa sọ pé kí ẹ di kí rufus ọbẹ̀ dá di ilẹ̀ Europe máa sọ irú kan náà ní gbogbo wọn ṣùgbọ́n ẹ gbọ́ pásítọ̀ Bámidélé àti dikin àbí kí ni wọ́n pè ilẹ̀ kan kóra yín jọ bẹ́ẹ̀ ṣe parú fọ́ọ̀sì ẹ lè rà wá pa bẹ́ẹ̀ ni psalm thirty five láàfin yanjú ọ̀rọ̀ yín àtọ̀sátòru olúwa máa gbógun tì yín ni lọ́sàtòru síbẹ̀ hmm. lẹ́ẹ̀ máa dúrà gbà ẹ bá wa náà lé. Ah ẹ wá gbọ́ ohun tẹ́ ẹ ṣe gbogbo ayé ni ó gbọ́. kí lè mọ kán nípa ẹkún dínkù rárá. ètí mi kún mo fẹ́ kí gbogbo yín mọ̀ mo dẹ̀ fẹ́ kó yé yín àtòwúrọ̀ àtọ̀sán bẹ́ẹ̀ ni láṣálẹ́ kódà lóru la fi ń gbàdúrà fún yín fún ìlọsíwájú ìgbéga àti ìtẹ̀síwájú ẹbí yín lápapọ̀ boríborí gbogbo rẹ̀ pé kí ọ̀kan nínú wa ká má sọ ìjọba ọlọ́run iṣẹ́ tá a gbà nìyẹn báwo ni wọ́n ṣe wá ní ọkàn yìí pé kí n gbẹ̀mí ọmọ ìjọ mi ló tún gùn pápá jùlọ ẹni tó tún jẹ́ ẹ̀ díákónì nínú ìjọ yìí mi ò mọ kan nípa ikú Dikin Rufus mi ò mọ kankan nípa ẹ̀ ẹ̀ ń ṣẹ̀wá o. àṣeré mi lẹ́pa.